Otasansan rédíò and TV. Àtíkù Abubakar nìkan ni òránṣẹ́ ìbánikẹ́dùn sí wa nípínlẹ̀ Ọ̀yọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìdúngbàmù tó wáyé nílùú Ìbàdàn ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ amójú ẹ̀rọ Ṣèyí Mákindé ti sọ tinú rẹ̀ jáde nípa ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò àpapọ̀ tó kọjá lọ́dún 2023 Alhaji Atiku Abubakar lórí ìṣẹ̀lẹ̀ láabi ìdúngbàmù tó wáyé ní Bódìjà nílùú Ìbàdàn nínú oṣù kínní ọdún 2024 Mákindé ní Atiku nìkan nínú àwọn olùdíje tó láàmìlàaka mẹ́ta nínú ètò ìdìbò àpapọ̀ tọdún 2023 ni kò tí ì ránṣẹ́ ìbánikẹ́dùn sí òun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí ìdúngbàmù náà ti ṣẹlẹ̀ débi wípé yóò wá ṣe àbẹ̀wò sí òun tàbí sí àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò tí gómìnà mákindé ń gba àlejò ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà tọdún 2023 lẹ́gbẹ́ òṣèlú labour party peter obi ní ọ́fíìsì gómìnà fún ìbánikẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ láabi tó wáyé ní ìlú ìbàdàn níbi tí ènìyàn márùn-ún ti gbẹ́mìí mì táwọn ènìyàn bíi mẹ́tàdínlọ́gọ́rin seventy seven ti farapa pẹ̀lú dúkìá olówó iyebíye tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. gómìnà mákindé ó ní bí àtíkù abubakar tó jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú pdp tó sì tún jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ètò ìdìbò lọ́dún 2023 lẹ́gbẹ́ òṣèlú pdp ó ní ó kù díẹ̀ káàtó bí aláàjì àtìkù bí ó ṣe ránṣẹ́ ìbánikẹ́dùn sí òun ó ní bí àtìkù abubakar ṣe dákẹ́ láì sọ̀rọ̀ láì ránṣẹ́ ìbánikẹ́dùn sí òun ó ní ó ní ìtumọ̀ kan ní pàtó gómìnà mákindé kò ṣàì lọ́wọ́ peter obi fún wíwá sí ìpínlẹ̀ ọ̀yọ́ láti bá wọn kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ láabi náà fún ọ̀kan-ò-jọ̀kan ìròyìn lórílẹ̀‐èdè nàìjíríà nílẹ̀ áfíríkà àti káàkiri àgbáyé lédè yorùbá pọ́nbélé ẹ máa bá wa kálọ̀ lórí àwọn ìkànnì wa gbogbo lórí youtube ó ta sánsán rédíò tv yorùbá lórí facebook ó ta sánsán media tv lórí tiktok ó ta sánsán oníròyìn yorùbá ẹ ṣé o